kitchen. Maaf ya pada... ibù táyè bá yọ mo lè ní ọkọ yóò tẹ kó pẹ̀mí rẹ̀ mọ́ ni. ọ̀gá ẹjọ́ ẹ ń pariwo kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ bá mi blow voice yẹn jọ mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹjọ́. sórí bàbá landlord lò fún ọ láyọyọ mò ń bọ àbọ láti wá fún ọ létí ọ̀rọ̀. ṣé nǹkan tí mo ní kó ṣe bí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lẹ̀. yín lẹ̀ ń fún láyọyọ. kọ́ọ̀pù ẹ̀mí ẹ̀ka gbogbo ẹ̀. landlord kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló dé Baba. bàbá. ẹ nínà ẹ ní jẹnẹrétọ̀ mo ti jáná lé yìí mo fẹ́ kí orúkọ mú wà àtọkọ rẹ pa nínú ilé. bàbá kí la ṣe náà inú ilé ni mo wà mo kọ rí pé gbogbo ẹ̀kọ́ dúdú lẹ́ẹ̀kan náà. irú ẹ̀ dé ẹ jẹ́ wo ilé ọdún méjì ọ̀sẹ̀ wo mo tó wá fojú sọ fún ọ mo tó fẹnu sọ o tó wá mọ o ò mójú ọmọ ra mi mọ̀ pé yẹn ni bàbá kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. iná ò ṣe dáadáa ò ṣe gbó ṣe bó ti yóò ṣe. kí ló yẹ kí n ṣe fún mi ò ṣe fún yín bàbá. ẹ kí wọn náà tí ó yẹ kó ti yí ọ mo ti mo dójú tó gbọ ẹ mo ṣe ọkọ sọkọ ẹ rárá yẹ ọkọ tí ò lè tọ́jú ẹ. bàbá ẹ má sọ̀rọ̀ débi ọkọ mi mi gbọ́kọ mi déta ṣe bí nǹkan tẹ fẹ́ hmm. ṣe mọ̀ gan hmm. ó ní fíìmù kan tí mò ń wò lọ́wọ́ nínú ilé kan tó já. túbẹ̀ yẹ túpa yẹ jọ mo kàn tán mo kàn tán. Mm. bàbá ó máa wù mí kájọ lọ wo parí nínú ilé. má kà má tù tù tù. ẹ kó wá lówó lé tèmi. mọ ojú o jẹ mí lówó lé mọ ojú mi ti dá. ọmọ ẹ fi àpọ̀dà yẹn sílẹ̀. ìbò náà láti bẹ̀rẹ̀ nílé tún náà nísìnyí. ẹ wo èmi ò ráyè ìjàre. olókùú sanyọ ọ sì ti yá wèrè wo wo wo wo wo mo ráyè tẹ́lẹ̀ sí alálọ́ọ̀dù ní fún ọláyọ̀yọ̀ tó wá ń ṣe kàngàkàngàn nù lé ah, bẹ́ẹ̀ náà ló lọ gbòòrò ó mọ̀ fún aláìlọ́ọ̀dù dúdú wálé sẹ́sẹ́ fún pàwọ̀ máyé jẹ ni bẹ́ẹ̀ ló ń kọ́ àwọn ọkọ̀ oríṣiríṣi àwọn òdì bẹ́ẹ̀nbẹ́ ìdí rábàtà ìdí òró ìdí ọ̀sẹ̀ ìdí ọ̀sán bẹ́ẹ̀ ló. bàbá ìrora máa pariwo ẹjọ mo ń ṣe nǹkan lọ́wọ́ ìrora máa pariwo. èmi mò ń pariwo ẹbí rẹ kọ bàbá láńlọ́ọ̀dù ló ń fa wèrè fún ọ ká ní mo ti gbá ọ lámà lórí ni torí rẹ yọ kókó ó ní mọ bá mi sọrú rẹ nulẹ mọ wo ẹbí rẹ kọ èmi èsì ìráyè wèrè tí n bá bu ọ́nù. àgbà yahoo tó rí tí mò ń rí ni. tó lójú ìwọ orí náà ni. I can see, I can see àwọn èrè yín mọ̀ tó fẹ́ ìbọn ẹ̀mọ̀gbà mi you can see. yóò bá ní o sọmọ́ fi wèrè èbó òsì tó fi ń tú wa jẹ́nu lẹ́nu bàbá landlord ti ń tú ẹ tú ẹ. do you understand. kí máa pa ẹni nì. ayé rẹ máa da ayé rẹ máa da ìyàwó mi rà ń dun wọlé o bá dé àwọn ọmọ nìyẹn olóògùn máa gbẹ ní wa ayé rẹ máa da ikú ẹ máa pa ikú ẹ máa pa ikú ẹ máa pa. wọ́n ṣe máa bí bàbá lórí púpù ìjẹ́bùlẹ̀ mọ́ lọ́lọ́ ẹ máa sọ ìjẹ́bùlẹ̀ mọ́ ẹ máa sọ ṣùgbọ́n olóògùn kúrọ́gbẹ́ ni èyí tí wọ́n bẹ̀ dún ìyàwó mi ayé o ayé o olóògùn mo wá gbówó lé ní yàrá ayé wọn máa dáa ah, bẹ́ẹ̀ yẹn fi ṣeré yẹn. mo gbà yẹ òyìnbó mi. ibẹ̀ bá rẹ̀ máa sùn ibẹ̀ bá rẹ̀ máa sùn. Ah, kálí ọkọ mi ló ń bá dà mí. ẹkú gbádùn ẹkú iṣẹ́ lórí iṣẹ́ náà lẹdẹ wa àórí ẹ náà sì ni abẹ́ ń ti ń rí tẹ́ mo ṣe rí kọyìn báyìí mo ṣe ń bọ̀ lọ́wọ́ kan nìyẹn pé a òpin ni ló máa ń ṣọlá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ má bínú kò sí ìrànkọ ẹ má bínú. ẹ wá bá mi ṣe ọbẹ̀ ni bọ̀ ṣé ẹ tí rí mo ti sẹ́ńdì owó yẹn sí yẹn mo ti wáyà sí yẹn chẹ́kẹ̀. wow wow agbayawu yín rí that's why i trust you that's why i like you nínú ilé you are number one ah fún nǹkan tẹ́ ẹ ṣe yẹn ọbẹ̀ tí mi ò tí prepare fún yín rí rárá rárá nínú ilé yìí ni mo máa prepare fún yín lọ́sọ̀ yìí cause ah ah wow. ẹ má wọrí ẹ̀yin gan ẹ máa gbádùn mi ah. ẹ má wọrí. èmi náà mọ̀ mi ò fọ́ ah, ẹ má fọ́ ah, rárá mo ò fọ́ mo kì í ṣe comfort débi kí n lọ fọ́ sára ẹ má fọ́ ẹ má wọrí tẹ bá prepare tó bá wá dùn màá tún wá jọ yín lójú. ẹ̀yin náà mọ̀ náà ṣé ẹ̀ ń wá ẹ̀mí ni lásán lẹ ṣe bí jẹ̀bú ò fẹ́ lọ mọ́ lọ́dọ̀ mi. <laughs> ẹ má fọ. <laughs> agbáyàwó agbáyàwó èwo tún lè lè gángan màrí ìdìbò tẹ kọ́kọ́ dúró báyìí náà agbáyàwó kí lẹ tún fi gángan ṣe. Ah, iṣẹ́ mi nìyẹn iṣẹ́ tí mo ṣe nìyẹn. wow wow interesting ẹ mọ gángan lù. gan-an ẹ mọ gángan lù. dáadáa a tún máa ń lu fàyà fàyà. ẹ mọ gángan lù fàyà. mo máa ń lu fàáfà. ẹ̀ka ìná ẹ̀ka ìná. mo máa ń lu fàyà fàáfà. agbáyàwó ẹ stop ẹ ná ẹ wà. interesting èmi náà wá ní interest nínú gángan yìí o. èmi náà fẹ́ mọ bó ṣe ń lù tó máa ń fàyà. mo màmá lu fàyà fàyà ni. fàyà fàyà máa ń lu fàfà. ẹwà nọ́ọ̀tì jàre ẹwà nọ́ọ̀tì agbáyàwó. ó ní nǹkan tí mo ti tẹ́ ẹ máa ń sọ wípé ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí a ní iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn gangan mo fẹ́ kẹ́ gbé mi débẹ̀ ah. mo fẹ́ kẹ́ kọ́ mi níyàwó yẹn jọ. ìyàwó yìí kì í ṣiṣẹ́ obìnrin kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ bẹ́ẹ̀dì níṣẹ́ ti yín. Ah, ẹ ká ìnà àwọn kí ló ṣẹlẹ̀ kí la sọ́nsìn tó ti débẹ̀ ẹ lẹ stop ẹ ah, ẹ wọ ẹyin ganan ẹ alẹ́ wà nọ́tìsì ẹ ó dáńgbà ẹ ìṣeré bẹ́ẹ̀dì tọ̀dọ̀ yín ẹ̀rọ àwà pẹ̀lú jẹ́ẹ̀bù kẹjọ máa sùn kẹ máa jí kẹ máa. ọmọ burúkú ni yín jàre ẹ ẹ stop ẹ jọ ẹ stop ẹ ah àdẹ̀kú ooru yìí. àbí àyè má bínú ọmọ tí mo rán ní petrol ọmọ ẹ kò ìdè ẹ kò máa bá mi pé léyìí ẹ kò fìdé ẹ má wọ. àgbàyàwó àgbàyàwó nọ́mbà wà nínú ilé tí mm-hmm. alẹ́ mọ èèyàn tọ́jú gan ẹ mọ obìnrin tọ́jú gan kó tí mo máa ń like yín sí nìyẹn ẹjọ́ àwọn nẹ́pà kúkú kọ́ bó ń ṣe olórí burúkú wèrè má ṣàǹfààní tí ayé ẹ̀ ti rún ọmọ tó ń pè lólóyè yẹn lóyè. Ah! ká dà fún kẹ́ parẹ́ fún tẹ̀sán ẹ bọ́ ẹ bóde lẹ́yìn ìgbà ẹnu bẹ̀ bí ara yín tán tẹ́ ẹnu gángan ara yín tẹ̀ ṣe tàtàtà ó kọ́ tèmi lẹ tó fi wá ń tàkùrọ̀. ẹ jọ lórí burúkú olóńgbò ni mo lè lọ. èyí lẹ́wọ̀n kò ká yí ọ̀kùnrin mo ti jẹ́ fóònù ọ̀kùnrin òsì. Ajá wo. Babalá ajá tó kú bàbá kú bàbá pa rẹ jẹ ni ajá ajá orí kan orí ìwọ ìwọ olùkọ́ ògbó lójú ayé ara rẹ ó mọ̀ dọ́gbọ̀n ṣe jẹ́jẹ́jẹ́ àti wọlé yé ó mọ̀ dọ́gbọ̀n dọ́gbọ̀n. ẹ gbàgbọ́ ní burúkú ẹ sàn. wọ ajá lè ṣe ayé Ìbàdàn kí ni bọ́ọ̀dé. bá ẹ pè é níṣẹ́ ni ẹ̀ ní máa fẹ́ nu túlẹ̀ bí kí ni adìyẹ. ẹ ẹ ẹ ń bọ́ lọ́dẹ̀ ẹ kí n ṣàlẹ̀ mi. ẹ kí n ṣàlẹ̀. àwọn kí n bá wẹ̀ láti ṣàlẹ̀ ní ìdíkìlẹ̀. ẹ wo kò sí wàhálà wo ó ń ti lu gẹ́gẹ́ ìyàwó rẹ yóò sì lù bẹ́ẹ̀ náà ah, àgbà yahoo. ẹ kí ládẹ kun ẹ káká ládẹ fọ yahoo nẹrun kí kun ẹ. èmi ìdẹ̀fọ ọmọ tí ló mú e. transformer òun lè gbéná gbórí mi o. ayé o. mi lè parẹ́ ọwọ́ yẹn ti ń gbó oúnjẹ èmi náà pàtó máa fi jẹ gbére nígbà tó bá ẹ ti ti yẹ. àbàbà ah, ó ti yẹ o. tani àti tani nílé tani. mo kí wọn o. àkíwẹ́ kí ló ń jẹ́ kíwẹ́. mo kí wọn ẹ ṣì ń kí wọn. kí ló ń jẹ́ wọn. a ṣì ń kí wọn. kí ló ń tẹ̀lé jàre ọmọ gidi. <laughs> ẹ ṣe bàbá lánàá mọ̀ yìí pé mo ti ń sọ fún yín pé gbogbo èèyàn tẹ́ bá gbà nù lè kẹ́ ṣe clinic fún. ọsọ bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀. ǹjọ́ wa dà kó jẹ́ pé àgbà yahoo ni ó mọ olúgàngàn ìyàwó jẹ̀bù nù lé. àgbà yahoo ni ṣe tábà yahoo ṣe. ẹ bẹ̀rẹ̀ àgbà yahoo àwọn ọmọ gidi olódà nù lé. bàbá ilé ò ló má ṣe o abolo ah. ebu gbolo yẹ wa. tó bá kẹ wàá rí pé wọ́n fọ́yàwó èèyàn. wà á dẹ̀ tó ẹ náà ò lè dúró mi kan wọ́n ń wọ ń bọ gbogbo nǹkan káàkiri. kéderú tàgbà yahoo ìmọ̀tò náà wá káàkiri tó jẹ́nu yàrá àgbà yahoo ló ń takú sí. Ah, eh, landlord ṣọ́pọ̀ náà ò dùn yín. Eh, ẹ tẹ̀lé Ella